ṣé kí n má tàn yín tó bá jẹ́ pé aṣẹ́wó ni àǹtí yẹn ṣe tí wọ́n fi wà òkè bẹ́ẹ̀ yẹn èmi ò ní mind kí wọ́n train me now. Ah. so gbogbo obìnrin tó bá ti lọ sí club báyìí sí olóṣèlè ní pé. ẹ jọ nígbà wo lẹ sọ bíbá ẹ di zoo ilé olówó ẹ̀dẹ̀ fi ẹ fi ẹ fọkúta kọ́ géètì. ìjọ ìmọ̀bínú ọwọ́ mi ni mo fi kọ́ géètì mẹ́fọ̀kúta kan. bẹ́sì tó sọ yìí wọ́n àjẹ́ kí grace bá pa mí. níbo. ìwọ nìkan ni the only family sí mi ìdùnnú ẹ ọ̀nà die. morning, sir. Oh, good morning, Nikki. How are you? I'm fine. Ẹni tí ẹ sọ pé ń Oh, yes, he's waiting in the waiting room. And um, bí mo ṣe rí màá yẹn, mo sure pé really fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú wa. Torí bí mo tẹ̀sí sọ fún wọn pé ọ̀gá máa wà ní traffic o, ó máa pẹ́ kó tó and all that. Wọ́n ti mind. but she insists, pé àwọn máa dúró, so I'm sure he really wants to work with us. That's very good. Uh, èmi I dúpẹ́ lọ́wọ́ tó bá débi. the mi pè wọ́n pé mo ti wà láràndì. Okay, sir. Okay, thank you. This way, sir. Okay. Excuse me. Ẹ sọ fún pé mi náà ń dúró. Ẹ wò ẹ wò ẹ wò ẹ mọ̀ pé mo ti sọ fún yín ẹ máa need láti ní sùúrù o ẹ mọ̀ pé ṣẹlẹ̀ wá wá. Ẹ ní láti understand nǹkan tí mò ń bá yín sọ. Ẹ má worry everything will be fine again. Good morning sir. Má pè yín padà jọ can have your seat. Yeah! Yeah! Office, oh my God, Mr. Kuti. Mo ti fẹ́ gbéṣẹ́ fún wa ló ti sáré jáde yẹn náà. Ṣé wọ́n sọ pé èmi ni mo lé ni? but uh, the last time no, mr yẹni bó ṣe sáré jáde náà nìyẹn and then the other wibo woman no, but she wá náà nìyẹn To start tó bá road journey. yín kí what's going on we are losing too much money and it's not good for this company's development come on what is going on. Excuse me. I wake up, I shout Iyemẹ. Iyemẹ o, bad dream. Eh? Our president. President Kuti of Kuti Nation. Wear coats. President Kuti wear coats. He don't go better for coats. President Kuti, this is the longer. My president, má bá wọn wọ goat now set up my president, you know say na be our own cbn our central bank baba maintain the street credibility no coat no coat. yoruba don't talk on before money ala god so no stress yourself. very gracious allah. Mi President Kuti Kuti. Ó Kuti. Mi ìjọba Kuti Kuti. Ó Kuti sẹ́. Pápọ̀ wọ́n tọ́gọ́rùn-ún o. Ọlọ́. Mi ò lóògùn mi ò léèyàn. Mo lọ́lọ́rùn. Iṣọ́ die, iṣọ́ die, die. Ṣàrà sáwọn ọmọ mi everywhere. Stone kí ló ń sọ. Kuti nation wide. President of the wicked nation lórúkọ one million boys àgbà ìgbà àbámúlọ́gbùnjọ́ kan ní márùn-ún náà ni mi dẹ̀ kojé mẹ́fà mo ní kí n sí mẹ́ta sára ni kí n dẹ̀ kó mẹ́ta wá gẹ́gẹ́ bí ṣàkọlẹ̀. ah stone devil go bless you. Mm-hmm. stone you still remember my name eke gunshot koko kaka kaka koko eight bullets e no pass like that Baba, lọ find out last one pé òpùrọ́ ni kó máa affect gbogbo ọ̀n tó wá sí kó mú ẹ. ọ̀run last bus stop. ṣé bàbá mi fẹ́ fọjọ́ lọ́jọ́ ah, lọ mi ì jẹ́ mi ẹ̀rọ. let's go. alfa yoboro. ayelo. yoboro. baba. wetin dey sup nǹkan tẹ́lẹ̀bẹ̀dẹ̀ sọ òótọ́ ni o irọ́ ni Zaki pa o nǹkan kan ò ṣe Ṣàgì rárá o. Zaki parọ́ fẹ́mi ìjọba Kútì. ó Kútì. èmi olórí oko wicked nation. wicked people. ìjọba Kútì Kútì ló parọ́ fún bóyá ṣe ti bá ní kọ́ gún Zaki ṣé wọn ò ní complain pé kí ló dé ti ní kọ́ gún ètò ìbá ní kọ́ pa sáàkì ṣé wọn ò ní bí mi pé wáì ṣe ti ṣe ní kọ́ pa sáàkì. play the way. deputy. president. àwọn ọmọ oró ń they dey everywhere they no get work ọ̀pọ̀. government. we move. ààrẹ tú alẹ̀. we move we move go. president kò sí èrò eh, ìlọsùn. pọ̀ yẹn o tọ́ mo sọ fún tẹ́lẹ̀ it's not for children má lọ fà á kì í ṣe dẹ́gúdà ọjà olóòtú wọ̀ yẹn sí it's not for children tó bá fà ọ má lọ fà á kì í ṣe rẹ́gúlà òun nìyẹn ń o ti jẹ́ o ti jẹ́ ọjà ti jẹ́ yín sìn ṣùtọ́ o ti o ti rí ọjà ti jẹ́ ń sìn ẹ ti jẹra yín. èmi ìjọba kò sí ẹ̀sùn ó kú sí sẹ́ẹ̀ ẹlẹ́pà ẹlẹ́pà ìbọn ìbọn. ọjà jẹ mi o ọjà. kùtìkùtì. ó kùtì. mi ìjọba kùtì nation. ó kùtì sẹ́. ọ̀tá pọ̀ wọ́n tó gún wọ́n tọ́gọ́rùn-ún. mi ò lóògùn mo léèyàn mo lọ́lọ́rùn o. ṣọ́ọ̀dà ẹ̀ bá yọ̀ ṣọ́ọ̀dà ẹ̀ ṣọ́ọ̀. shout out sáwọn tèmi everywhere. kùtì gbogbo wa. Zaki wọ́n fi bẹtrọ̀ tán láńtà ó fásì ìdìtàǹbà ó fásì gánlé epo ò mọ̀ kó máa ní problem Zaki mo sunkún fún ẹ o mo sunkún fún ẹ o Zaki èmi èmi gbégbó èmi gbégbó mo gbégbó báàgì mẹ́rin fún ẹ pẹ̀lú àwọn ọjà oríṣiríṣi ìwọ́n ta gbé mi President Kuti ó sọ fẹ́mi pé àwọn nàkó gbégbó lọ́wọ́ ẹ̀ ó ṣe máa parọ́ fẹ́mi Kuti nation Zaki ẹ ẹ kọ́ mẹ́rin náà kọ́ mẹ́rin náà. Ah. Ah, àgbà president Kuti mi ni fẹ́ fi ké bẹ́ràn jà mi ni fẹ́ fẹ́ ja kíkà ṣe bangles ọlọ́ àwọn nàkó gbagbó lọ́wọ́. Ah! kó bẹ́ẹ̀ ah! ìjọba Kuti ah! ìsọdá ayé ìbárẹ̀ ọ̀run ọlọ́run ọlọ́run ló wọ ọkọ̀ fi gbogbo ẹlẹ́sùn ọ̀ sí mi lẹ́ bàbá mi ọ̀darí action máa bógó lójú wèrè àyà ẹ̀ ọlọ́run. Zaki ah ooo oh, Zaki zaki zaki zaki zaki na person e wey never see problem dey use english dey pray oh. ah tó bá rí wàhálà lásán wàá rántí èdè e ìlú ẹ e. gbàdúrà kó o oh, zagi ooo oh, Kuti president Kuti Kuti nation my president, I beg temper justice with mercy. Happy birthday my president i love zaki ẹ má jẹ́ zaki my president just permission permission kíkọ gún gbogbo ọ̀fun ẹ gbogbo vein ọrùn ẹ kíkọ gún mo promise kò ní kú you no go die zaki no worry you no go die i go i go maintain. presido respect zaki wọ́n sọ fún sídìí pé náà kó o gbàgbọ́ lọ́wọ́ ẹ̀ àbó sọ fún mo parọ́ ní tòótọ́ mo sọ fún gidi látọ́ka ó zaki. ìwọ fọ́ bí gbà ó fọ́ bí àwọ̀ èmi máa jẹ́ kó mú ẹbí aṣọ léyà. ẹ̀sẹ̀ kùtì ẹjọ́ fún mi sẹ́kọ̀ọ́ ṣá jọ mo fún yẹn pamọ́ tí mo lọ kọ́ wá. ẹ̀yin sanmọ rí ẹ jẹ́ kí bọ̀bọ̀ yìí mọ̀ pé ẹ yàtọ̀ sí gàǹbàrí ẹ ṣe bí àwọn tèmi kan tó jẹ́ pé wọ́n lè fi kírètì kan tí wọ́n lè fi da street mẹ́rin rú mo sunkún fún ẹ o mo sunkún fún ẹ o Zaki torí mo láìkí ẹ gan Zaki mo sunkún fún ẹ o torí mo láìkí ẹ gan gan èyí tèmi ẹ ṣígun kírètì kan lórí ẹgún níbi tó ti ń mí wọ́n lè mọ̀ pé ìgbẹ́rùn jòkú lọ. ìjọba kùtì àti ọlọ́sìn. rárá sá kí ló máa ń ṣe yín gangan náà ẹ èmi èmi ìdínkùdì bàbá ṣáìdá ẹni àlèmúta alájàngbìlà síta tó tó tó tó sù alájàngbìlà tó wọ́n dá fún ẹ tó gbé gbàdú fún èmi tó ń tì sígbó tí mò ń tẹ̀ra mi tó ju ọ̀nà kí ló ń ṣe yín ẹ ẹ̀yin máa máa lọ bẹ ṣe wà yìí ẹ máa máa lọ síbi tó ti ń ta gbó ẹ ẹ lọ síbi tí tó ti ń fa Colorado tó ti ń fa loud tó ti ń fa SK tẹ bá máa dé kíní àti àfẹ́tì yín a máa dàbẹ́ ní ìlànà a máa àfẹ́tì mi náà psychologically mama im shake ni mama misbehave torí pé igbó ti di kíni ó ti di wọ ó ti ó ti di blood and water sára bàbá yàláyà yín tẹ wò yẹ get tó ti yẹ yín sìn now ṣé ẹ wá lo sense pé ṣé nǹkan tẹ̀ ń ṣe yẹn ṣó normal one Show normal two answer the question. bọ́ọ̀sì ah bọ́ọ̀sì ẹ kàn ló ń pariwo lásán ni ẹ kàn pé normal one normal two normal everything ẹ wò bẹ́ẹ̀ mi ṣe wà yìí o èmi ò kí n fẹ́ lọ o ọ̀sì tá ló máa ń gbé kíṣẹ́ máa tẹ̀lé àwọn kiri ọ̀dẹ̀ máa lọ rí ẹni tó máa ń fọ wọn lẹ́nu. bẹ́ẹ̀ ni orí burúkú lọ máa fẹjọ́ pa wá jàre ó tó wòrò bí ń pariwo òfò ẹ wò bàbá ẹ lóòótọ́ la máa ń lọ síbi tó ti ń ta gbó àsìpọ̀ lọ́rọ̀ tèmi wà ń bẹ̀ tí mo máa lọ ń rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo dẹ̀ máa ń gbàgbó sára Toro ṣara lóore. inú máa ń múlẹ̀ kọ̀ọ̀kan. Hmm, hmm. ibi tí mò ń lọ gangan nìyẹn tí mo sọ pé orí yín ò pé láti bẹ̀rẹ̀ torí pé ẹ̀ ṣe kí ni ẹ̀ jọ mí tó bá jọ mí ni irú ọlọ́rọ̀ ti ẹ̀yẹ́ ń sìn kọ́sọ́mà dáadáa ẹ̀ ni àbí wàá máa fojú fínlẹ̀ wàá máa mọ́nítọ̀ ẹ̀ wàá máa ṣáàdù ẹ̀ gbogbo bọ́ ń ṣe kí ni bọ́ ń ṣe bísínẹ̀sì yẹn tí ó ti yé ń sìn lẹ́ẹ̀kan náà wàá kàn bájì to his life ni ìyá gbá fún mi ṣe kí ni pieces gbá fún mi ìyá gbá fún mi kí mi náà máa ṣe kí ni mata loud mata colorado mata sk pátá gbọ́ lójú méjèèjì o ti yẹn ti máa gbé bàbá ńlá bàbá gangan ni o ti yẹn sìn gbà èmi á ṣe kínni wàá máa gbà èmi á máa gbowó ọjà máa wọlé èmi á máa ṣe jẹ máa máa gbowó òwò á máa ṣe kínni á máa pọ̀ sí àwa náà ṣe kínni yẹn igbó labi sk labi ẹ ti bí dìran bàbá dìran o ti yẹn sìn. filẹ̀ palẹ̀ mi ajé tẹ sọ yìí mo ronú lọ bẹ̀rẹ̀. onílàkàyè. mi ò lè dáríjì ẹ wo gbogbo àpá iṣẹ́ president Kuti rèé o mo fẹ́ kẹ́ bá mi pa torí tẹ́ bá bá mi pa ìgbà ilé mi Zakia tó gbòmìnira. orí kí n bọ ọpá iná orí ẹ náà ló sì wà bàbá ẹ gbọ́dọ̀ pa ọmọ <laughs> sí o. ewúrẹ́ alájákùn tiẹ̀ tọ́tà ní wọ́n ọ́tà ní wọ́n àgùntàn táwọn aràn wọn wọn aràn wọn wọn aràn wọn jákùn olódì bá fàrùn mìlá níjọ́ tí ń sawóre ilé ẹlẹ́ni tó rí ikú ilé ẹlẹ́ni ọ̀rùn mìlá níwò ikú ilé ẹlẹ́ni ilé ẹlẹ́ni kọ ikú ilé ẹlẹ́ni ilé ẹlẹ́ni bẹ ní wọlé wọn orí ó wù mí kí n ti kólé pírẹsidẹ́ntì Kútì kí n ti kólé rẹ̀ sí wọlé wọn ti pẹ́ àmọ́ kò ṣeé pa kò sì ṣeé nà lóògùn bọ́dọ́bọ́dọ́ ló ń bọ́ orí ó ti gbóúnjẹ fẹ́gbẹ́ ó sì ti gbàwó rẹ̀ pọ̀ ó ti ṣe lákàlàkà kọjá mi tó lò tí ń gbọ́ mi ẹlẹgbẹ́ rẹ̀ lọ ó ti bẹ́bọra mu tí yan gan Kútì tó ń wọ́n ó ti fòwúrọ̀ kùtùkùtù lọ́ọ́ rẹ̀ bá àwọn òrìṣà jobi papọ̀ kò ṣeé pa kò sẹ́ba bàbá kí ló dé tí kò tí ò ṣe pa ẹ̀ṣẹ̀ máa ṣe lóòótọ́ nínú iṣẹ́ tó rọrùn dúró ètí mọ̀mọ́ sí ló gbé wá bá mi yìí tó bá gbẹ lásán lè yàn wọ́ o èèyàn kéèyàn tó bá wọṣọ tútù sọ́rùn sọ fẹ́ gbọ́dọ̀ mi ó ní nǹkan tó ń so nítọ̀hún pírẹsidẹ́ntì Kútì tó ń wò wọ́n ti fi gílúgí ó ti gbóhùn gi ó sì ti fọpẹ lọpẹ ó ti gbóhùn ọpẹ lónìí ni kò ní í dọ̀la yín jẹ́ kí wọ́n gbọ́ mọ̀ pé màálù nìkan lẹ́ranko tí wọ́n ń sun bí bọ́tọ̀ ó ti sùn. kò sí bàbá kò sí pa kí wá kí wá ló yàtọ̀ ń pa ẹ̀ tó ṣe pa kí gangan ni. ìyẹn tá a sì lè rí pa àkàndá ẹ̀dá ni o àkàndá ẹ̀dá tí wọ́n ń pè lákàndá ni kò ṣeé pa kò sì ṣeé nà lóògùn bọ́rọ́bọ́rọ́ ní yọ bọ́. kí ló kí ló fi ṣàkàndá kí ló kí ló já kí ló kàn dá ń bẹ. àyè ọ̀dà fún ọ àkàndùn ní mú ọ lọ́wọ́ sórí ìdí tó fi yí àkàndá Elédùmarè ni pé sórí kùtì tó ń wò ó ní òòsà kan tó ń kúnlẹ̀ ẹbọ nílé gbogbo ìgbà kí ìgbà tó bá sì ti kúnlẹ̀ fòsàwòsà ń ṣàtìlẹ́yìn lẹ́yìn rẹ̀ sọ ti gbọ́ má jẹ́ kí rẹ́rẹ́ lẹ́rù kí n fa tèmi sọ́wọ́ kú tí ò é pa. kí ló dé tó jẹ́rù oúnjẹ báyìí ló ṣe fún ìyá mi. ẹ má bínú sá ìwọ̀nba ọkọ tó wà ní musa ibà wọn sí ṣùgbọ́n tó bá dọ̀là máa lọ sọjà ẹ má bínú. ló máa dẹ̀ máa ń ṣe oúnjẹ tó ṣe dáadáa ṣé èyí tó ṣe yìí ò ṣe. wọ́n ah, wà òkè dẹ̀nà òrìṣà mi mo ti wà lórí ìkúnlẹ̀ bí mo ṣe máa ń ṣe bóyá. Ah, o tún wà lórí ìkúnlẹ̀ wọ́n mọ èyí. òrìṣà mi eh, kò yẹ kí ẹ máa sunkún nǹkan tó yẹ kí n ṣe ni mo ń ṣe gẹ́gẹ́ bí ọmọ ẹ mọ̀ pé ẹ̀yin lèèyàn ọlọ́kọ̀ tó wà mí wáyé ẹ̀yin gángan lórí ó ṣe ọkọ mi òun náà jẹ́ wọn ọmọ wa lọ́mọ sí kẹ́ àmín apá ọ̀tá kan ò ní ká ẹ àṣẹ ọ̀tá ò ní rí ẹ gbé ṣe àṣẹ wọn ò ní dojú ìjà kọ ẹ àṣẹ lágbára ẹlẹ́dàá mi gbogbo ọ̀tá tó bá dojú kọ ẹ ìwọ ló máa lékè wọn wà lékè wọn ni àṣẹ ó ọkọ mi. oríṣà mi kò ń gbogbo balẹ̀ ló máa sọ fún mi kí mi ṣe kẹ́yìn ló ṣe kókó fún mi. òrìṣà mi. mo pẹ̀lú wa kúnlẹ̀ tí bá jẹun àgbójẹ dání kò ṣe kò ṣe ọkọ mi. ẹ máa jẹun yín lọ òrìṣà mi ìgbé tẹ̀ǹkẹ́ yìí ò ní nǹkan kan ṣe. <coughs> gbogbo information tí mo mú wáyé ó dá mi lójú pa. o tún fi pa á sí i. jẹ́ kí n tan ẹ́ o gbogbo ìra tí o bá ti lọ́mọ nú àwa ò kì í bá wọn mú o iṣẹ́ tí o bá ti ní confam o torí tá a já ìjà ti pàdé àlá kan péré ló máa jẹ́ ọlọ́run kò lè bá tiẹ̀ lọ nìyẹn a jẹ́ wípé iṣẹ́ múlẹ̀ ni. ọ̀gbẹ́ni ṣòrùbá òun tó sọ fún ẹ ọgbọ ó dẹ̀ yí ẹ. ó ṣe mi. we no dey gather do any deal wey no get money. tó bá ti ṣẹlẹ̀ ọwọ́ ẹni tó bá ti ṣẹlẹ̀ ó máa kú ni o. Ah. ọmọ mi mo ń bí eléré aníṣẹ́ ọmọ mi sẹ́ èmi làpótí wa ìdì èkúfọ́ ògò tó dúró ti kanra ti kanra tọmọ kékeré bá tẹ̀ á ti ro tágbàlagbà bá tẹ̀ á fẹ́ jẹ ẹ̀wẹ̀. o sure. so yeah wetin dey yarn you òun gangan ni kókó. bami ọmọ olóró ló ń tọ̀nà gbogbo fún tí mo mú wá yìí gbogbo ẹ̀ ló valid talk say the thing valid. ṣé gbogbo nǹkan tó sọ fún ẹ pátápátá ló yẹ. ó yé mi. lẹ́yìn owó owó tún lè ti yẹ tó bá lọ ṣe mistake lásán àdúrà ẹ ṣe mi. you no go do mistake you no go do mistake. àdúrà ẹ ṣe mi o. Yeah, nah, get him. Nah, yeah, oh. manakaleke o president mujiye o uye uye mara. maniase kenya mo ye nanake tantanto nasere ntami namde namde namde. àwa lọ bọ lọ́nà tó mọ́nu latest information. mo Jare streets, street number one one nine. ó pẹ́ ju five thirty. ẹ ṣí ẹ̀yàn ọmọ oró. seventy thirty as usual. Nango President Buki. Nango President Buki. be our fault now na dollar cost. I know. She pay don't àjàrà tá a nọ ṣe bẹ́ẹ̀ náà lè dìbò fún wọn tó I rí báyìí. ẹ ló bí I àwùjọ orúkọ mi ni mo I wú dé. àwọn òbí ewu I o àmọ́ tó bá fẹ́ I ó pọ̀ lẹ́ o plenty o. abeg wetin you want wetin I want abeg. èmi máa ń béèrè pé kí la fẹ́ ẹ want introduction. That one, like oh, This one, I could be with it. If you customer Sharoku, you can understand. alone. alone. ẹ mọ owó lọ́sàn-án. àfi lólòrùn. àtọ̀sán àti òmùkọ. lọ máa wo ń lò. you girls are safe. can I have it now? wo bọ̀bọ̀ yẹn báyìí tó ń gbé lẹ́ẹ̀tì bọ̀ mo bọ́ ọ̀bẹ sọ́dọ̀ àti ti ní straight up. èmi mo train ẹ ó máa mú olè jà mo gbọ́dọ̀ ka ẹ mọ kan náà. ọwọ́ mo jẹ́rìí ara mi èmi tẹ́ pé tí bá yí ẹ tó tó wá sọ pé orí mi ìgbà ẹ wa ń kọ orí mi mo rí ẹ èmi tẹ́ pé tí bá jalè tó bá tún dúró tiẹ̀ lórí ìlú fẹ́ ṣe kí ló fẹ́ ápù gan tí bá jalè inú mi máa ń dùn ni o. fi àwọn ọmọ mi tó ń jalè tó ń kọ́lé tó ń jalè tó ń lò ó. fi president kut ó pọ̀ bàbá. òwe tẹ́ ń sọ ẹ èyí ti ráyè ni èmi tó jẹ́ pé èmi wò lápá tí màá fi ṣiṣẹ́ ọ̀lẹ́ lèmi báwo ni mi ṣe ní wàá jalè mo máa jalè lọ́jọ́ kú mi. president Kuti agbára tó jọ mí ló ti ṣe fi búrẹ́dì kan ọmọ tó dọ̀wọ́ jọ́kì ní àná owó kò bá ní bá ní. ní president Kuti Kuti ó Kuti èmi ìjọba Kuti Kuti ó Kuti sẹ́ẹ̀ èmi olórí oko àwọn ọmọ burúkú ìṣèbà àwọn ọmọ mi tó máa ń fìbọn rọ́ọ̀bù àwọn mẹ́tọ̀ mi ó lè tò ní ti ń jà yẹ má ẹ̀ kọ́ fi bí mí o. báwọn ọmọ mi ṣí bí ń ṣí mo ṣe báwọn ọmọ mi burúkú burúkú nation ìbáwọn ọmọ mi jagun labí assassin àwọn apanimágbowó ìbáyín o. ó yẹ mo dẹ̀ tún ṣèbà àwọn ọmọ mi náà mo ṣèbà àwọn mẹ́tọ̀ mi tó jẹ́ pé wọ́n fẹ́ràn kéèyàn máa jalè àbúrò ìbẹ̀lì barẹ́ o. ẹ fèmí lẹ̀ jẹ́ kí n ráyè ṣe tèmi iṣẹ́ tèmi yàn lélẹ́yìí o gbogbo dírímù mi ni pé kí n máa fìbọn rọ́ọ̀bù. ẹ̀yin tèmi mo fẹ́ ká máa fìbọn rọ́ọ̀bù. chris wá kòròdú ẹ̀fọ́ ń bù nù ilé yìí o èmi ẹ̀ sì fẹ́ bínú láàárọ̀ kùtùkùtù mọ́ ẹ bàjẹ́ nù ilé yìí wà láìtàláì sì tí kùránì òsèènì owó tó jẹ́ nù ilé yìí nígbà tá a sì pọ̀ ojú sálárì èmi àtòsẹ́ẹ̀nì lọ. ṣé ẹ ti tọ̀gá tọ̀gá ọ́fíìsì mọ́. ọ̀gá ti kú. ẹ sówó olóògbé mọ́ o. sọgbà ah, tàbá tún sówó olóògbé mọ́ kò tó wọ́tá ẹjọ́ nu lẹ́yìn àwa ṣe fi sítẹ́ sọ̀dẹ̀ bí lánàá ah. bàbá tá a bá àmọ̀ bóyá yóò tiẹ̀ lọ́pọlọ ni wà láì tà láì gbígbó ló fà á ni bóun ló fa gbó ni I understand kí lọ fún o. àbúrò yìí burúkú ni ẹgbẹ́ sori kú láyé ayé bẹ́ẹ̀ bàjẹ́ ẹ wo bí tẹ bá ti ń jáná gbogbo àdúgbò ẹ níbi tẹ wọ ni ṣé bí tẹ bá ti ń jáná ó dàbẹ́ ìwà ẹ bá rí mi tán mo bá bá yẹn. gbogbo gbogbo gbogbo ìtò ń sọ ìsọkúsọ ni téèyàn dàbí ṣéènì ọ̀kadà àbẹ́rẹ́ tí ẹ̀ ní ìgbà tó bá yọ kéénú ná. wọ́n dá lóhùn. wo mo wọ̀ dáadáa kò fi bẹ́ẹ̀ ṣàṣìṣe inú ṣẹ̀dá rẹ lẹ́yìn irun rẹ mọ̀jà wá screenshot wàhálà sínú ímeèlì kádàrá rẹ tọrọwọ́ tẹ̀yìn bá fi fa tẹ̀sùn bá èyí fi fa wàhálà o. mọ̀jà bọ̀ pòwé rẹ o. lọ́n torí ọlọ́run alọ́jàna máa lọ génà wọn agbowó lóòótọ́ bá ṣe wà nípa ọ́fíìsì àwa nípa náà jẹ́wọ́ ná àmọ́. sọtọ sọ lẹnu láti àbúrò ìsìn ẹjọ ti dàrú ni kò sẹ́ni bọ̀ pé wò dọ́yìn rẹ pé ọmọ sáà mi tó wọ̀ yìí yóò bọ̀ wọ́n wà náà. rárá rárá. olùkọ́ mi lè ní ọlọ́run wọlé nù àdúgbò first come first come first serve. jimba. ẹ wo ẹ ní sùúrù ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ bẹ ní sùúrù. ṣé àròbó yàtọ̀ àwọn ọmọ bẹ̀rù yín ni ẹ àjọ ah, ah, ah. ń bẹ̀rù ni òsèèrè á ti wá ń bí ìtìpọ̀ ni. rárá o jimba ẹ fi jimba lẹ́sẹ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n. ẹ mọ̀ gbàmí lẹ́lẹ́dà ẹ dákun. òsèèrè kádàrá mi ti sífìtì o kádàrá mi ti sífìtì o kádàrá tí o tó wọn ló tẹ̀lé kádàrá mi ti sífìtì o. yà á explain ìfẹ́gbọ́n yìí o eh. ẹ̀gbọ́n n tó ṣẹlẹ̀ ni pé Hussein fẹ́ fagbó. Ah, ah, ṣe ẹ ya wèrè ni. bíbó mo ti mi wú béèrè bá mọ. ẹ eh, ok mo ti conclude ẹ ya wèrè. ọ̀dùn dáfọ́ bàbá rẹ̀ ya wèrè ńlẹ̀. ẹ wo bí mo ṣe ń sọ lọ yorùbá wọn sọ̀rọ̀ báwa náà ṣe wàyà mọ́ gbéná gorí ọ̀tà. wọ́n sọ bẹ́ẹ̀ mọ̀ afẹ́ mèsì ẹ̀mẹ́ wà ni. Eh, eh, ẹ wo ẹ máa mọ owó náà láti fowó náà wá gbàgbó. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ àfikàn mi di ilé ilé ìfowó náà báyà sí ẹ̀. ẹ wo bí ẹ fẹ́ gbowó náà ẹ gbowó náà ẹ máa ń fagbó. ẹ wa. ẹ bẹ jẹja. ẹ stop jàre eh, o ní tẹ́wọ̀n. bàbá olúwa ló ní ilẹ̀ àti ẹ̀kún rẹ o. ọlọ́run. kò fa. àṣkárù wo làwọn àfáàní amọ̀ṣe bàbá fẹ́ jẹun náà. ó ní lásàmàlúwa. ọlọ́run wá ya oúnjẹ ìsinmi mọ́. wèrè pẹ́sídọ̀ orúkọ ẹ̀ lọ́ọ̀ ọba ló ń kọ̀ wá o. táwọn àtẹkùn bá jọ ń lọ wọ́n bá dé junction kan tó bá pàdé ara wọn kí ló ṣẹlẹ̀ ẹ̀ pàdé ní o. ee eh, sáwó jẹ àwo lọ kò ní ẹ èèyàn jẹ èèyàn lọ ẹrùkú jẹrùkú lọ adé orí la fi mọ ọba handcuff àdá àti ìbọn la fi mọ̀ dáràn ṣé wàá rí ẹ̀wọ̀n tó pọ̀ la fi mọ kírun oníran làwa o kíran federal ìjọba Kútì olórí oko Kútì ní. òun ti ń ga sáà ní gbogbo ètò ìṣe yẹn bọ̀bọ̀. ní mo fẹ́ rí ìyá ẹ̀. ìyá mi ò ń ṣẹgbẹ́ mọ́ sí ẹ. wà á máa ní káwọn ayé dùnbù ẹ mọ tó ń ṣe. ẹ mọ tó ń ṣe o ṣó ti yẹ. ọ̀gbẹ́ni change ways ọ̀gá ẹ sọ̀kalẹ̀ ẹrú ojú bùkátà mi lọ. ìwọ gan o dẹrùn. ọ̀gá hmm? mo fẹ́ sọ nǹkan. ìwọ ọ̀rọ̀ wo ló fẹ́ bá ń sọ. bíbélì ní ẹni tí ń pa ìsírẹ́lì mọ̀ kì í sùn. bẹ́ẹ̀ ni kì í sì tó gbé. ọ̀gá òun hmm? ti ń kún mi. Ah, àwọn ọmọ ìsírẹ́lì padà jìn sí sọ́kàwé. ọlọ́run ọba ń gbọ́. èmi náà kulẹ̀ fẹ́ rí ọfọ́ kan bá a ṣe ń bọ̀. èwo nu. ń bọ̀ fọwọ́ gẹ̀rẹ́sì ni. áńgẹ́lì ni. fọwọ́ gẹ̀rẹ́sì ni. kí ni. Ah! òṣèlú. hello mo fẹ́ mọ̀ ṣiṣẹ́ sweeper. ẹ fẹ́ mọ̀ dánwò. Mm, ní kílọ̀bù. ẹ kúrú náà ti wá ń bẹ́ẹ̀ dì í kọ́. lọ́jọ́ ó ti lọ làpálàpá ló kù. kí ló ṣe yín. ṣé ti jọjà yóò ní. Ah, ṣé ti jọjà yóò ní. ẹ ya ni. ẹ ya wèrè ni. Ah, ọ̀rọ̀ yín ti yé mi ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi. Ah, ọ̀rọ̀ yín ti yé mi ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi ni. bó ṣe ń lọ yẹn ò ni kú re. kàdá fọ sáwà ló mú ìyá wa ìyá rẹ. kò lè níyà tí rojú ẹ dàbí àǹfà. tóyà náà ló ṣe ilé ọkọ gbé wèrè lọ ilé ọkọ sátidé ó dé monday eléyìí kẹ. wo bẹ́ẹ̀ bá ṣe ń plan marriage ẹ̀ mọ́ plan divorce o ò lè pẹ́ẹ́lí ọkọ bó ṣe wà. inú wọn ń dùn pọ́nmi eléyìí fáìn ẹ tí ò pupa tí ò fáìn ọ̀gáníìkì wèrè ló òṣèlú. ebi skin rẹ ló dàbí kàmpánà. gbẹmí àgbẹfò ṣe ẹ̀yà wẹ̀. gbẹmí òṣèlú. ọ̀gá ọ̀gá ẹrù ti pọ̀ ọlọ́run bẹ lórí mi. ẹ ọlọ́wọ́ ọlọ́wà lẹ́rẹ́ dáa. ẹ wo ló wà lórí rẹ kò sẹ́rù kankan lórí rẹ. ẹ wo kótó nìkan ni kòtò tí ọlọ́run bẹ́ẹ̀ bẹ̀ṣẹ̀. ẹrù rẹ láìtì tó bá mọ tí mò ń fíìlì mo ṣe wà yìí ọ̀rẹ́ tàlẹ́ ṣé kòkó àwòsí ń bẹ lórí mi ni ẹ jẹ́ wo kòkó nìkan mo rí kò sí àwòsí ń bẹ o. kòkó nìkan lórí o ìwáyà transformer. Hmm, kò sígbà tí náà ìsinú ayé yín náà mo wà connected with light Hosseini ah. mo wà connected with light ó ṣe mí bíi kí n sáré Hosseini ó ṣe mí bíi kí n sáré ó ṣe eh, eh, mí bíi kí n sáré Hosseini Hosseini ó ṣe mí bíi kí n sáré. ẹ ti confam ẹ very good èmi gan ti confam <laughs> àjọṣe wa ò ní bàjẹ́ yes. the square. Boss. good igun mẹ́rin tó lóyìnbó ń pè ní square. Boss. good mo tún fẹ́ rán yín létí lẹ́ẹ̀kan sí ṣe rí ilé tẹ̀ ń gbé yẹn ẹnikẹ́ni ò gbọ́dọ̀ mọ̀ wípé èmi ni mo nílé o do I make myself clear? kò síyàn kankan tó mọ̀ pé ibẹ̀ là ń gbé in fact wọ́n rò pa kan ń lọbẹ̀ láti lọ tajà lásán ni. good. and concerning the job sir delivered. sealed and delivered. yes sir. good. ọjà tẹ sọ pé a máa gbé lọ́la ṣó ti rẹ́dì. ṣé wọ́n lẹ chingon mọ́jú ni ṣé bọ́jà lówó ńlẹ̀ yìí ẹrù nìyẹn ó ti rẹ́dì tí ní kẹ́kọ̀ọ́ páàkì ẹ̀kẹ́dẹ̀ ṣé kí ni kẹ́ supply accordingly. boss Manti, I deliver from Larry. wọ́n sọ plan àwọn fẹ́ another consignment ní next week wọ́n then? ní pé package tààrọ̀ ìgangan bẹ́ẹ̀ ni ká ṣe package ẹ̀ fáwọn. ó ti communicate pẹ̀lú mi òun ni mò ń bá sọ̀rọ̀ tí mo ní àjọṣe wa ò ní bàjẹ́. sẹ́nitọ̀ <laughs> kò easy rárá o. ẹnu Kini lówó wà. ọpẹ́lọpẹ́ pé wọ́n ti ń fi ojú alágbòho wa òun yóò jẹ́ kán check wa o. Ah, ah, ah. ìgbà tẹ́ ti gba lébẹ̀ lálágbó yẹ kẹ́yìn náà ti mọ̀ wípé torí àti lè máa escape in and out náà lè ṣe jálágbó i trust you. in fact a ní láti pín ara wa la lè ráyè deliver ọjà yẹn strategically. mo jẹ́rìí. ìgbà tá a tún wá máa ṣe tán the same thing tún wá ṣẹlẹ̀ tí ò bá ń ṣe pé bóyá a smart àti pé ọpọlọ wà ń bẹ̀rẹ̀ nǹkan táwọn wíkọ́ la máa máa wí ẹ̀yin á máa bá èmi ṣe ẹ ò ní smart ibo lẹ́fẹ́lẹ́ ti rí ẹ̀yin ò ní láti dájà kẹ tó já a ṣe bẹ́ẹ̀mi náà ni mo já yín ẹ ò dẹ̀ ní já kùtùkùtù. respect bàbá kan ọmọ mẹ́rin. one two three four tí olóyìnbó ń pè ní square. <laughs> President Kujiyebo, Manakalekebo, President Kujiyebo, Uye, Uye Mọ́lá. Kọ́tì, Long gbà fún wa. Mo dá mi lójú pé èṣù kan fọ́ òun náà gbà fún wa. Torí èlò yìí ká máa you paláwa sí ẹ lọ́rùn. Bó ṣe wà yìí, tó bá ti dẹ́wọ́ ẹ̀ tán, ó ti dẹ́rù wèrè, Bìtì ọmọ mi tó dáa. Tó máa ń jẹ́ gbogbo èèyàn nínú ghetto tá a wà yìí. Wọ́n kì í dọ́dọ̀ ẹ̀. Ah! Èmi ò mọ ibi tó jiyàn rí tiẹ̀ o. Ọlọ́run. Bóyá nítorí pé ọmọ olè yàtọ̀ sọmọ oṣó. Hmm. Bóyá torí pé gbélẹ̀ gbé yàtọ̀ sí ọmọ push me down. Hmm. Bóyá nítorí pé òun ò kí ń bá wa gbé kalashin ni wọn ṣe fojú sí lára. ike wo mo kí ẹ òyìn àpótí wàyídì. òun ní yá wèrè. kò béwu dé ìbà rẹ ẹ mọ̀ pẹ́yìn ni mẹ́ńtọ̀ mi gbogbo dírímù mi ni pé kí n máa jalè kí n máa fìbọn rọ́ọ̀bù. mo ṣe. mo fẹ́ máa yin tàtàrà tàtàtàtàtà àmọ́ àwọn MC olú ọmọ ọlọ́ṣọ́dì nọmba one wọ́n ń dì mí lọ́wọ́ o àwọn kókó Zaria abu ebel pàdé ọ̀sà wọ́n dì mí lóhùn fún mi láyè kí n má ṣe ti tarata. àgbà ṣé ọgbà tó ń wọ̀ ẹ́ ṣe ni. tó wù mí nìyẹn. ọ̀hún ẹ̀ kó máa ṣe tarata. mo fẹ́ máa jalè. ọ̀hún ẹ̀ ẹni tàǹdì wà lè ṣe tán wá rí àwa. gbàgbé wọn ọ lè di ẹ lọ́wọ́ tá a bá dùn tiẹ̀ wá tó bá ti yá kó wá. àpótí wà ìdí ìbà rẹ o. wá ọmọ mi. ọmọ mi èmi àpótí wà ìdí èrúngò tó dúró ti kanra ti kanra tọmọ kí ló bá tẹ á ro tọgbọ́n bá bá tẹ á jẹ. ayi ayi. Kuti ọmọ jẹ. ọmọ amú o. ọmọ wọn sọ tó dáa. èmi president Kuti èmi ìjọba Kuti Kuti ọ̀tá pọ̀ wọ́n tọ́ gọ́rùn-ún mi ò lóògùn mo léèyàn mo lọ́lọ́run. ṣọ́ oh, ṣára sáwọn tèmi ìbáyàn àpótí wàyí dùn ike owó mo kí ẹ o èèyàn kò béwùdé ọmọ màmá kò pa ọmọ bàbá kò kúrò ẹ̀yin ní mẹ́tọ̀ mi kò ní sí ṣòro àgbà ilẹ̀ rẹ ló máa tẹ̀. kúùtì. bàjẹ́ ra rí rá o. kúùtì. olórúkọ ọmọ ló yà wèrè i. ó yà wèrè gan. ọlọ́mọbìn. ẹ káàbọ̀ sá. ṣé kò sí. actually engineer mi ló sọ pé kí n wá sí bíbá ẹ. ok. ó dẹ̀ ní ti bá dé bíbá kí n bẹ̀rẹ̀ bàbá fúsá. Mhm. wàhù máa dò èmi náà ni mò ń jẹ́ bàbá fúsá ẹyẹ méjì ò kì í jẹ́ díẹ̀ ṣé kò sí kí ló ṣẹlẹ̀ gangan. ok ó sọ pé tí bá ti dé bíbá ẹ eh. ẹ̀yin nìkan lè lè mú mi dọ́dọ̀ president Kuti. president Kuti ṣé wọ́n kọlù ọ ni. bẹ́ẹ̀ni. wọ́n yìí tẹ gan àbí ok mm. kò sí problem ìyẹn ò ń ṣe issue èmi àti president Kuti ọlọ́rọ̀ ni wá èmi máa ń débẹ̀ òun dẹ̀ máa ń gbọ́rọ̀ sẹ́mi lẹ́nu kò yẹn sìn àmọ́ kémi tó mọ ẹ débẹ̀ èmi ò gbowó torí ẹnu òfìfo ìṣe kìnnìkan kò kí ń dún nàmùnàmù owó ẹnu tó rẹ̀ ń wò yẹn kò sanwó school fees ò get ẹ òun máa yọ jáde lápò rẹ̀ tàbí kò send teller ó ti yẹ. owó owó mọ́nì. ẹ kò ń ṣe problem mi. o ṣe tán. bẹ́ẹ̀ni. bẹ̀lẹ̀ ń bẹ̀ pẹ̀pin one minute. president Kuti ìjọba náà wà presido the building. president kuti ìjọba kuti kuti kan ìlú kan ni kuti tó ní kú lápò tí ó bẹ̀rù kú èèyàn ọmọ kuti kú ò lè pa láéláé. baba afusa kí ló ń sọ. ó ọmọbìnrin ló sá dọ́gba o ó sì di dandan kọgbà ọba. kọ́lé bẹ́ẹ̀ ibi yóò ṣọgbà àgùdà á sọ̀rọ̀ ọ̀kìlọ̀ ń pè mí. wo èmi náà mọ̀ pé bí òsùn mẹ́sẹ́lẹ́ǹsì hòtẹ́ẹ̀lì rárá ó jìnnà jura wọn lọ àmọ́ kùtì tí mo pòwe fún òwe mi ti yé. ọmọ wa kí ló gbà lọ́wọ́ àwọn tèmi ti sọ ọ́n. ṣé ìró ẹ̀ ni wọ́n gbà ní àbí wọ́n gba pátá ẹ̀ tíìnì ẹ̀ ni wọ́n jà ní àbí wọ́n gba fóònù ẹ̀ torí n tójú pátá rí ojú ìró òde. actually wọn ò já pátá mi mò ń bẹ́ẹ̀ gbọ́n mi ṣe site so tá bá two hundred bags of cement kó tó dọjọ́ kejì twenty bags ten bags la máa ń rí mi ò mèèyàn tó ń jí kó torí ẹ̀ ni mo ṣe lọ bá bàbá pé kí wọ́n bá mi sort ẹ̀ out. èèyàn ọmọ ọba èèyàn ọmọ ọ̀kálá tó ń fọ̀kadà rọ́ọ̀bù kí ló ṣẹlẹ̀ àti kwásòrò kìtàn án wo ló tún ń kó sìmẹ́ǹtì. presido èèyàn ló wà ń di oro. alaye. Hmm èmi wájà àti lọ́rẹ̀ làwọn iṣẹ́ yìí. alaye n tó wojú yín o torí n lè ọ́ọ̀gì transformer mọ́jà ló pè mí sí. president Kuti alaye kò sí rẹpẹtẹ jàre bàákọ ló ń ṣe surprise fún yín táwọn ẹlẹ bá ti já cement àákọ máa lọ síbẹ̀ àmọ́ kó àmọ́ deliver ẹ̀fà láyé yẹn ẹ sáàmù kókó kì í san owó sí ọmọ àsìlú dẹ̀ máa sẹ́wọ̀n ara rẹ̀ tó yẹ yín. Ah, ah, ilé ayé àkàmàrà wọn kẹ́dẹ̀ fẹ́ sọ mí dàbí mo ṣe dákẹ́ kọlẹpẹ kámẹ́rà rẹ. ọmọọba ó ṣáà ti rí bàbá fúsà àwọn tèmi ló wà ń di òru ẹ gbójú wọn ní wá síbẹ̀ mọ́ ẹ wo bí tẹ bá ti fẹ́ kó cement ẹ máa lọ jí kóńbò mi. but how about the two hundred cement tí wọ́n. ọ̀dà ah! ara fẹ́ pa ẹ̀. alẹ́ léyìí. má tẹ̀gò má tẹ̀gò. Ah! má tẹ̀gò ọ̀rẹ́. má tẹ̀gò má tẹ̀gò má tẹ̀gò. kí ló ṣe tó ń ṣe bíi labalábá ọmọ mi. President Woods. President Kuti, ìjọba Kuti, bàbá mi Kuti, ẹjọ́ ẹ̀dà mi pọ̀ mọ́ ọmọ tọ́ mi ò fẹ́ lọlé mọ́. Mm. He's a presido. That's why I see her own. She said she won't be baby Kuti of Kuti Nation. Ọ̀pọ̀. Oh, ọmọ tó ń lọ́gbọ́n ni ó mọ́gbẹ́ tó bá wà pẹ̀lú wa fíjọ òun bright bọ́mọ ṣe wà yìí kò rán yà ìyá àti disturb disturb ó mọ̀ pé ìyá olórí burúkú ni ìyá ẹ̀ you know and we will get orphanage na be president Kuti now. Kuti nation He big orphanage big bọ́mọ tó rán yà ẹ̀ you know I don say you know. ọmọ ọba ọfẹ di baby Kuti. ṣọṣẹ́ àmọ̀ pé wọn kì í bọ́ṣọ egúngún fún dry cleaner kò sí wèrè má fọ deputy máa mú lọ ságodo àdìkànbẹ fèmí àti first lady láàyè. oya sá president Kuti oya sá. president Kuti ìjọba hmm? Kuti olórí oko wa mi ní bọ́ọ̀sì. ó pọ̀ Kuti nation. wàá ṣeré ọmọba. who's your daddy? wàá ṣeré èmi ni daddy ẹ̀ tuntun. president. Mm -hmm wọ́n máa tírèènì ìwọ gan máa mú olè kéékèèké jà very soon. you just called me first lady. torí pé nǹkan tó jẹ́ nìyẹn. <laughs> wow mm. i'm happy about that. wàá gbà yìí. Um, actually mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín bọ́ mi fẹ́ kẹ́ fi ṣèbínú. ìfẹ́ mi dé mi ò lè bínú sí ẹ nǹkan tó lè mú mi kí n jẹ́ kó wọnú wá sọ̀rọ̀ mi wá ó yẹ kó mọ̀ pé mo ti kó ẹ̀jẹ̀ nìyẹn àti pé ẹnikẹ́ni tó bá ti ń tọ́jú òrìṣà mi èèyàn mi lẹ́ni yẹn ó mọ̀ pé ìyá mi ló ń tọ́jú ni má fọ́ bí gbá ó lẹ́nu lọ́dọ̀ mi. ọ̀rọ̀ mọ́mí náà ni mo fẹ́ sọ hmm. bẹ́ẹ̀ ni mo notice pé tí ẹ bá ti fẹ́ fún wọn lóúnjẹ àbí tẹ fẹ́ fún wọn lómi orí ìkúnlẹ̀ lè máa ń wà mo wá ń wò pé wáì tẹ́ fi máa ń ṣe bẹ́ẹ̀ àbí mọ́mì ló ní kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni. ọmọọba ọ̀rọ̀ ńlá ló béèrè ṣorí gbogbo ẹni tó bá ti ń ṣe bárabàrá lórí street tó bá ń ṣe tó mọ̀ tó kó canvas ẹsẹ̀ tó dẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì chẹ́ẹ̀kì ẹ̀ àsọmọgbọ́n tèmi ń jẹ́ tí mo jẹ́ ọmọ títì tí ìyá tó bí mi ń jẹ́ títì lọ́la tó bá wà ní street tó ń fò sókè tó kàn ń ṣe ẹ́ níyàwó tó jẹ́ pé kọ́ tó gun ẹ̀ ò ti gun wọn tó bá wá bọ́ sí kọ̀rọ̀ tí wọ́n bá ti lórí ìṣà ẹ tó jẹ́ ìyá tó bí ẹ lọ́mọ tó dẹ̀ máa ń ṣàdúrà fún ẹ tí gbogbo ìlú bá parapọ̀ tó bá ń ṣépè fún ẹ kò ní mú ẹ o. Eh, nítorí pé ìyá ẹni gangan lòrìṣà ẹni bẹ́ẹ̀ ni ìdí nìyẹn tí èmi ṣe máa ń bọ̀wọ̀ fún ìyá tó bí mi lọ́mọ ìdí nìyẹn tí èmi ṣe máa ń gbé oúnjẹ dání fún ìyá mi nítorí pé ohun gangan lòrìṣà tèmi gbà fún lẹ́yìn ọlọ́run ọba tó ti yí ẹ. ó ti yé mi. Mm-hmm. Ah! ẹ mọ̀ pé téèyàn bá ń wò yín from afar mm. èèyàn lè mọ̀ pé ní soft side báyìí mo ṣe wá gbàgbọ́ pé ìsúnmọ́ni ni mo ṣe ẹni. ìwọ máa fọ èmi ò tiẹ̀ kì í máa ń lísìn sí nǹkan táwọn èèyàn bá ń sọ ń gbòòrò tínú tèmi bá ti mọ́ sọ́lọ́run àti ìyá mi mi ní problem rárá má gọ̀ ọ́ nínú oníkúrú náà ọ̀gá ní pẹ́nápù o èèyàn tí ń ti gbé wọ street ló jẹ́ kí street gbé mi sórí bíi làpálàpá bó ṣe ń wò mí ìyá ọmọ kan bíi ogún ni mí ò <laughs> jẹ́ ká kúrò ń bẹ̀ iyọ̀ ni mí tí ò gbọ́dọ̀ máa ròyìn ara ẹ̀ mọ́nú ọbẹ̀ ṣé o máa ń fagbó kọ́ fún st maurice. rárá o. ó ní reason o ó máa jẹ́ kí bàdí ẹ̀ máa robi boris. súnmọ́ <laughs> mi kò ṣá mi jẹ. Nàìjíríà làkúrò ní àbẹ̀kì ìyá lè mọ àyè. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ẹni tí Ṣàngó bá tojú ẹ̀ wọlé. ọ̀rẹ́ mi kò ní báwọn bọ́ba kò sọ o. àwọn ọmọ bíbí mi sọ lẹ́bi. Ah. ẹ wá ní ká má bẹ̀rù. <laughs> ó gbà ẹ fún àdìgàn òkè ẹ mọ̀ pé mo kọ yàtọ̀ sí bọ́ìsì àbá eh? mo wà pẹ̀lú yẹn tún bẹ́ẹ̀mù. bàbá mi ẹ má da àwọn olóúnjẹ ara yín màlẹ mi gbẹ́kẹ̀lé èmi mi gbá láǹtò. Ilẹ̀ dẹ̀pẹ̀. Where are they go? A lọ sí ṣọ́ọ̀rù níta. A lọ sí ṣọ́ọ̀rù. Church. Bẹ́ẹ̀ni sá, bẹ́ẹ̀ni sá. Ẹ lọ sí ṣọ́ọ̀rù. Ó ti ẹ̀ta bẹ́ẹ̀ náà. Àwọn ọmọ ọ̀run náà lẹ bá pàdé yìí. Ṣọ́ọ̀rù á fi dùn náà ni. Ẹ ṣáà máa bá wa lọ. Ó yá, ẹ kọ́ fọ́ọ̀rù sílẹ̀. Àtúnkọ́ jẹ́ ìyẹn owó yóò yá. ọ̀gá o kọ́mọ tiẹ̀ wá sẹ́ni ológóòlù nínú gbogbo yín àlàyé bad market lélẹ́yìí. yes bàbá burúkú balẹ̀ àyè máa jáde gan lè tí ṣù wọ́n á ṣẹ̀ṣẹ̀ lù ní ṣòwò mọ̀ ètò ẹ̀ka dìlíbà fún president Kuti ló dẹ̀ sọ̀rọ̀ báyìí wẹ́rẹ́ ní ẹ̀yìn. mo gbà fún yín bàbá. ẹ na lie na yo ọmọ sí mo po esprit de corps. ọ̀gá ló bí mo po i be boy scout you no be waiting. I be Boy Scout. you be boy scout you come wear oh. camo na fashion ọmọ pula asebe you pula mani ọba pula back up check up back up look am well kuti body must complete. Hey, church people, if you are rich, people are telling our pastor say na gunshot. Eke gunshot, koko kaka, kaka koko. See the way they go church, I know Bible. Ogun go punish you now. Kẹ̀bí fún ọ̀pọ̀ ìjọba kọ́ńtínẹ̀tọ̀. Ó ń dún bí àkókò níta ni o. Ìjọba kọ́ńtínẹ̀tọ̀. Ayánu tí ó gbóná lè yọ géńtọ̀ rẹ́dì tí ó gbóná lè yọ bọ́tà ọmọkùnrin tí ó bá kárì kò lè gárì ìjọba Kuti nation ó kárì ló ṣe ń gárì ó pọ̀ ó kún ọ ó ṣẹ́dánù. èmi ò róòdù o mi ò dẹ̀ násánà àwọn olùpẹ́pẹ́pẹ́ tí mo mọ̀ ọ́ jà náà ni mo àbínà. ṣé mi tí mo ró lóṣó lẹ̀ tí mi ò ṣe àmọ́ ṣìgò pé mi ò ṣe o ṣí bí n ṣe iṣẹ́ tàwa o. please what's going on here ẹgbẹ́ lọ́jọ́ bá mi sọ̀rọ̀ fún tẹ̀lé wá sí i. dá padà. ẹ̀ẹ́dù sọ yìí. àmọ́ woro sí woro ló ti pàdé ojúlé sójúlé ọ̀dẹ̀ẹ̀dẹ̀ sọ́dẹ̀ẹ̀dẹ̀ anáyé má sọ̀rọ̀ jù bá sí wọ́ọ́rọ́wọ́ máa bọ́ fani ọ̀rọ̀ ẹ̀yẹ. ìjọba ìsákọ́lẹ̀ tí ń lélẹ̀ one fifty thousand pé náà ni mo yọ lágbòógì nígbàdàn kò ní bàjẹ́ bàbá mi. wàá gbà yìí wọ́n ti gbọ́ngbọ́n pé ọdẹ tó bá pẹran tó bá ṣètùtù òun ló máa rí mi pa. ó mẹ́nu ẹ̀ ní. tó bá dẹ̀ papò tí wàá máa rẹ̀ràn pa. àṣẹ bàbá mi. ọmọ jẹ ọmọ mu. wá wá wá wá sign out. President Kuti. Oh Kuti. Kuti nation worldwide. Oh Kuti sir. Sí Baba Mono. Hello. My president Lákè Lóko based on gbogbo raiding táwọn boys raid lóru yìí táwọn ayé jáde tán àwọn kan tá a rí ṣàná rè get my president, then based on street experience ọmọ tó sáàbì gbogbo góòtù àlọ́ mi á wọ three mi three mi ni mo rí ń bẹ̀ then ọwọ́ fóyín náà tí mo ń wò ńlẹ̀ yìí á wọ bí one point two mi ìyẹn ló túmọ̀ sí pé bá ṣe wà yìí lórí ìjókòó Kuti president Kuti Kuti nation award four point two mi báyìí. president tabasimu ọ̀tànà àṣìmọ́tì jẹta a jẹ́ pé a ti wà ní ten m. báyìí báyìí la máa máa rí o àní rí báyìí báyìí o. àṣẹ. ten m ó ti wà nínú aṣọ rọ̀kì báyìí ká máa láfíà ká máa gbádùn <laughs> ọlọ́run. president Kuti àdéhùn Kuti Sir. We Kuti nation. Hey. Mm ọ̀gá kan. èmi ẹyẹ tí ò ní ṣàsùn tó ń jẹ mm. tó ń mu. dano rich dano rich. Ọlọ́run our oh, God. ọ̀gá kan ọmọ mi one million everlasting property president kuti. Hmm. ṣèbẹ́mi ni rúmọlẹ̀ tó ń jẹ ṣàwámà tó ń mẹ́nẹ sísì. ẹ eh, ẹ eh, odidi ìlú tó ń pè lẹ́yìn ọkọ hmm. àpáta pa pa pààyà. látara bẹ́ẹ̀ lóòótọ́ èmi mo yọ pọ́ọ̀sì wọn nígbà tó ń kí mi ṣùgbọ́n ẹ̀gbọ́n ẹ̀ náà ló ní kí n yọ kíkọ́ tó bá rí bẹ́ẹ̀ nù. máa gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ jáde lẹ́nu ẹ́ àbí ẹ̀yin méjèèjì ẹ sọra yín di ọ̀fọ́n ẹ̀ ń jalè káàkiri ẹ máa máa jalè kéékèèké káàkiri bí olè tẹ́ ń jà ni wọ́n ti gún wọn nígò lẹ́nu ìwọ obìnrin ìwọ ọkùnrin wọ́n ti ṣá ẹ ládàá pẹ̀lú pẹ̀lú ẹ̀ náà ẹ̀ tún kọ̀ǹtínú sọ́mọlẹ́yìn ìṣá hmm? ọwọ́ ta lẹ ti bá gbogbo ilé yìí. ó mà ṣe ó mà ṣe ṣé mo lè sọ fún àwọn èèyàn pé mi ni mo bí ẹ̀yin ọmọ ìṣá. ẹ̀bi yín kọ́ èmi kúkú lè blame yín iwájú ló ń ṣíwájú kó tó di pé pàkọ́ tẹ̀lé. kí wàá ní ìtumọ̀ ìtọ́sọ́ọ̀sì. má bínú. dadi mọ́mí èmi mo sọ fábùrò mi pé kó yọ pọ́sìn yẹn o èmi mo sọ pé kó yọ. ṣùgbọ́n kọ́tà bá lọ yín là ń tẹ̀lé náà ẹ̀yin ni mẹ́ńtọ̀ wa nà ẹ̀ nà ẹ̀yin lẹ sọ fún wa pé olè kéékèèké ó dáa láti fi bẹ̀rẹ̀. ṣọdá ṣọdá ṣọdá kí n chíǹjẹ fún ọmọ yìí hmm. Hmm? gbogbo ohun tọmọ ẹ sọ. Maneria na gloria, baby, I am. níbo lẹ ti rí owó tẹ̀ ń kà mo ń bi yín léèrè mo níbo lẹ ti rí owó tí ẹ̀ ń kà dadi irú question wo lẹ ń béèrè lọ́wọ́ wa yẹn owó wa ni now ala ni of course. Ah, ah, ẹ̀yin lẹ́ni adúrò owó tó pọ̀ tó báyìí. iṣẹ́ kílẹ̀ ń ṣe tẹ́ fẹ́ ní adúrò gbogbo owó yìí. Ah, bàbá ẹ̀ ẹwù ẹ mẹ́rin kẹgbọ́n máa parọ́ tán yìí ṣé owó tẹ̀ ń wò nílẹ̀ yìí owó ọ̀zù alọ́jì ni mo lè sọ fẹ́ gbọ́n mi pé owó báyìí wọn kì í kànú lé. ọmọ ní ìgò ẹ bá mi kú. Hmm? bàbá ẹ tún máa yà létà. Ah. ọlọ́run ọba o ṣé mo làwọn eléyìí. ọlákúnlé ó máa ṣeun ṣé orí ayé ẹ lóde tí ẹ̀dá bá ń ṣe ibi láyé kí wọ́n máa rántí àtúbọ̀tán ǹjẹ́ o rí àwọn ọmọ tí o bí wọ́n ti ń jalè lójú ẹ̀mí ẹ wọ́n ti ń jalè lójú ayé ẹ kàn tún fi pamọ́ fún ẹ àfàìmọ̀ kó má ṣojú ẹ̀mí ẹ̀ náà máa pa wọ́n. ṣé orí ibi tí ṣe bí ń ṣe bá ẹ dé Ọlákúnlé ṣé o ti fi tiẹ̀ kó bá mi báyìí ṣé orí ipò ti fi tiẹ̀ kó bá lé ayé tèmi Ọlákúnlé yóò kí ló ṣẹlẹ̀ aláyé wa mi president Kuti Kuti ó Kuti mi ìjọba Kuti Kuti ó Kuti sẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ aláyé wa fọ́ọ̀lìtà tó di táǹkà táǹkà tó di dẹ́gbọ̀mọ̀ wọn lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ ohun tó sùn lásán yìí oògùn ó kọjá nọ́mà ó jí ó jí nọ́mà kí ló ṣẹlẹ̀ lójú oorun. aláyé kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn ojú oorun yàtọ̀ sójú ayé o ṣé ló kọ ayé làyè bá yín dá o ṣé ló kọ ojú oorun yìí máa ṣàlàyé ẹ̀ bá ọ̀rọ̀. transformer ah. our light wey dey make us waka for inside darkness. o ṣe baba wetin dey kankan ṣe cafe. Ọlọ́run yarn us na. alayi. mo mo lára kan àlá yẹn ò dáa rárá no like the dream àpẹẹrẹ burúkú kan ni rí lójú àlá àpẹẹrẹ yẹn rí orí bákan lára mi. àpẹẹrẹ burúkú làlá yẹn. pẹ́rẹ́ tí ò lè yẹ làlá yẹn fún ẹ. ta lè lè. wá ọlọ́bẹ̀ ni wọ́n ṣe kùnìyàn wá sọ̀rọ̀ bí wa lónìí ọ̀fẹ́ jẹ̀wé ní ìgbẹ́ fún ìdábọ̀ fún mi. jẹ́ ká ní sọ̀rọ̀ ẹ bá kí ajá kó bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ ó yá wèrè ni. ẹ ẹ wá ọ̀gbẹ́ni tí ẹ ń pọ̀ gan kí ló ṣe ẹ tó ń ṣe gìrìgìrì asọ̀rọ̀ kí tèmi president Kuti èmi ọmọ burúkú èmi ọmọ bàbá burúkú èmi tó jẹ́ pé mi ló burúkú nation asọ̀rọ̀ kí mi ló wọ̀ ló ń fò sókè. Kuti ṣe ká mi mo fẹ́ rí ẹ. mo fẹ́ rí mi mo fẹ́ rí mi ló ń gbéjà wá ó fún àwọn bọ́ìsì mi lóhùn kí ló ṣe ẹ̀ sọmọ ká ni ẹ ni àbí báwo ó fa sìgá lépo. já a mọ. ọjọ́ nìwọ ni adáhùn ṣe ní ẹni àbí babaláwo. secret agent ni mí president Kuti <laughs> èmi fúnra mi mọ orí èèyàn tó jẹ wọn kò lélẹ̀ gan-an. wọn pé wọn ni president gbogbo àwọn ọmọ burúkú ta ní káàkiri ní country mọ̀ kó gíràn gan wà tí wọ́n fúnra rẹ̀ ò mọ̀ nípa o kí material ńlá ló jẹ́ ọmọ kí ń gbà mí èèyàn máa ń ní nǹkan kan lára tí ò kí ń discover àìmọ ìgbà tí mo ti wá síbí láti fẹ́ rí ẹ̀ wọ́n táwọn boys ẹ̀ tí wọ́n fún mi láǹfààní láti rẹ̀ ọ̀ good tèmi àti ẹ̀ríra one on one láti sọ̀rọ̀ lẹ́nu kò sí kùtì àwọn kan wà níta ẹ̀ tí wọ́n ba ìlú ìjẹ́gàn àmú material ńlá tó jẹ́ tí wọ́n fúnra rẹ̀ ò mọ̀ láì fẹ́ lò ẹ́ kó jẹ́ pé wọ̀ kọ́kọ́ ló máa bá a fọ ìlú ìmọ̀ nítorí pa mọ̀ pé kò síbi tí ọwọ́jà ìrìn òde kó tí wọ́n gan gbádùn ó ti ṣe nǹkan tó pọ̀ tó ti bà ìlú ìjẹ́ gan tó pọ̀ gan àmọ́ kó ti lòdì sófin láìmọye ọ̀nà àmọ́ kò sí tó wù kó rí i bàbá ṣe pẹ́rú kọ́ la ṣe máa pa ọmọ tó bá gbọ́ sí wa lẹ́nu arẹ́dì láti gbégilé gbogbo tó ti ṣe gbogbo àwọn àṣìṣe ẹ̀yìn arẹ́dì láti káńsù ọ̀pọ̀ pátá ìyẹn tó bá gbà láti darapọ̀ mọ́ wa kí wọn náà di secret agent. pẹ̀lú instruction adé orí la fi ń mọba handcuff àdá àti ìbọn la fi ń mọ̀daràn. lóòótọ́ ni mo ti bá wọn jáde lóòótọ́ ni mo ti pààyàn rí but i fún mi ní check on the second chance. gbẹ́nu sàn second chance kí you dey. dá padà sínú sẹ́ẹ̀lì. Stand up. Jọrọ. Boss. Ohun ọ̀pẹ máa ń ṣiṣẹ́ gan-an. Def. Ohun ọ̀pẹ orí mi ò tutù rárá. A ti dín ní agent Oh, that's good news. Wọ́n tálẹ̀ yẹn àwọn yẹn mú ojú ọ̀nà gan ah bọ̀bọ̀ yẹn kápá wọn mọ̀ ìṣòro ta ní bọ̀bọ̀ yẹn kápá ẹ̀ gan-an nfa ọba ni láyé ara ẹ̀ lọ́wọ́. táwa ni bọ̀bọ̀ yìí wọ́n. President Kuti ni o. Wow! Wow! Wow! oga Okay irinṣẹ́ gidi ni bóbá máa jẹ́ fún wa. oh yeah. ó mọ bẹ́ẹ̀. yeah. What? Stand there! Ah! Kúnlẹ̀ sílẹ̀. Tó bá tó bá try nonsense. Mo síwájú lọ. Kúnlẹ̀ sílẹ̀. Ah! Ah! Kúnlẹ̀ sílẹ̀. Ah! Tó bá sọ anything bẹ́ẹ̀, màá fi bọ̀, màá fọ́ orí ẹ̀ dànù. Ah! àwọn tó kù yìí kọ. dìbà ah, ìyá nítorí àwọn ẹlọ pẹ́sọ̀ lánàá àbí níyà ṣe taṣẹ́ wa ah, ojú ìyá bò àwa máa lọ àwa máa bò à ń ṣe sọ́ọ̀tì fún ìyá ẹ̀ mo ní kó dákẹ́ mi ò sọ̀rọ̀ ṣé kò tí mo bí ẹ lè yẹn àwọn tó kù ẹ kọ. gbé gbogbo ẹnu ẹ sàn torí kò sí nǹkan kíkan tó bá sọ mí báyìí sìn gbogbo ẹ la máa lo against yín ní court ọba àṣẹ ló pánìkì o ẹ máa rẹ̀ mọ́ káyọ̀dé wa o àṣẹ ló pánìkì mọ́ ló fi jẹ́ kó wa lọ àwọn èèyàn ló wà bẹ́ẹ̀ kò ń ṣe ẹranko sẹ́ẹ̀tì àwọn àti lọ àti dé ní wàwá yìí wàá rí fíìmù ó dìde. Ah, ah. tọ́ ni o. jíbẹ̀ jíbẹ̀ ìyá ò wá mọ̀ sára ah, àwọn ṣé stonti gan lọ́hùn-ún ilá ńlá. kátú ni o wọ́n ti ká àwọn bùrá yẹn lọ. kò fẹ́ yé mi mọ́ lábẹ́tẹ̀ yìí o ah, àbí kí ni gbogbo eléyìí báyìí àwọn kíkọ́ wọlé wọ́n kàn wọlé wọ́n kàn ṣá everybody kí ló lè tẹ́lẹ̀ yìí. Ah, ah. nǹkan tí mò ń wò ní pé ó dà ń pa àwọn ọmọ ọba gan-an fọ́ síbi tọ́wọ́ ń gbé dáadáa ní gbogbo oró rẹ̀ kì í ṣẹlẹ̀ mọ́ bó ṣe ń mọ gbogbo woro sí woro yẹn gan ni kò yé mi. ìyẹn gangan nìkan tó ń ṣe mí ó dàbí pé àwọn ọmọ ọlọ́nà kan wọ́n ti wà láàrin wa àwọn ẹnìkan ti wà láàrin wa tó jẹ́ informant òun gangan ló ń ṣe gbogbo kìíní yẹn lójú mi o pẹ̀lú kan tí mo ń rí eléyìí ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ah, ah. kò ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ lóòótọ́ but wá àwọn ọmọ mi gan nígboro wọn kì í gbọ́ lóòótọ́ èmi ló lórí oko one million boys fọ mo ti sọ fún wọn pé tó bá máa jalè jalè náà ah, tó bá máa jalè jalè ńlá máa jalè kékeré kápọ̀ wọ́n tọ́ ọ alpha. a makiri lo. kiri lọ alẹ́ ni mo fẹ́. ẹ ṣèbálẹ̀ náà lọ́tà fún yín. àbí o ẹ gbà mí o. ẹ ọ̀nkú kí ló ṣẹlẹ̀ irú alẹ́ wo gangan lẹ fẹ́. àní alẹ́ funfun ni mo fẹ́. ẹ mọ́ ló náà. àfìlólòrò. ẹ̀yin ọmọ gbọ́ bóyá ẹ jẹ́ ká tètè kúrò nǹkan bá ṣe fẹ́ ṣe pọ̀. bàbá gbé bàbá méjì. this square your game is over ọwọ́ pálábá yín ti ṣéèjì. Ọlákúnlé tó sọra ẹ̀ di President Kútì ọkùnrin takuntakun aláyà bí ìbọn. èmi ló ń ké sí èmi lọkùnrin wàwà wówó President Kuti ìjọba wicked nation <laughs> that's my name. àwọn èèyàn máa ń sọ̀rọ̀ kan gbà kan hmm. wọ́n ní pé wọn kì í rí ẹ pẹ̀lú obìnrin bóyá bíi girlfriend abẹ́ni tó nífẹ̀ẹ́ sí èmi wá wò pé kí ló lè fà á ṣé o like obìnrin ni àbí o kàn rí èèyàn tó nífẹ̀ẹ́ sí gbà yẹn. ìfẹ́ mi dé ọgbọ́n la fi ń ṣayé ìmọ̀ ni wọ́n fi ń ṣọ̀run alágbára tó bá ti wà láyé tó bá ti jẹ́ pé ó nífẹ̀ẹ́ obìnrin jù ìpàṣẹ obìnrin náà láti máa mú ṣé bó mọ ìtàn Samson àti Delilah. bẹ́ẹ̀ni. good ìdí nìyẹn tí mi ṣe ń fa ilẹ̀ fún gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tọ̀dọ̀ tiẹ̀ ọlá pé òrìṣà mi nífẹ̀ẹ́ ó ń tọ́jú wọn ló jẹ́ kí mi náà nífẹ̀ẹ́. You're so full of wisdom, knowledge, and understanding. Bẹ́ẹ̀ni, street ot tí mo ní ni mo fi ń rán wọn nígboro. Iye èèyàn tí mo ti gbé wọ street ló jẹ́ kí street gbé mi sórí bíi lápalápa. Ọlákúnlé mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀. kò sí nǹkan náà tó lè béèrè láàfin mi. I want to kiss and have you at a go. àwọn kan yín kọ́ ẹ̀ ń gbára yín gé lórí wọ́n na yín ẹ̀ nọra yín kí ló fà á tẹ́ fi fi àjà rẹ̀ so ẹ̀yin ò ní nǹkan kan tẹ́ fẹ́ sọ lẹ́yìn ìgbà táwọn tó kù yín ti jẹ́wọ́ àbí. what. that's the fact nígbà táwọn ọ̀dẹ̀ ti jẹ́wọ́ báyìí sí ṣé ẹ̀yin náà ti rẹ́dì láti jẹ́wọ́ àbí ẹ̀ ń jẹ́wọ́. mo ti rẹ́dì láti jẹ́wọ́. ọ̀gá a ti sọ fún yín látàárọ̀ náà a ní pé kò sí ọkọ tó ràn wá àwa la ràn ra wá. àlàyé ọmọ ẹ ló sòótọ́ ọ̀rọ̀ náà bọ́ bó ṣe sòótọ́ ọ̀rọ̀ yàrá mi tutù wá àmọ́ mo ò fẹ́ kó jí mọ́ mo fẹ́ kílẹ̀ ga jùlọ bá mi pa kó ń rí pé mo pa bàtà tó bá kú tán eléyà sọ̀rọ̀ bá lọ́kọ̀. ẹ wá mi ṣìbọ́ rẹ̀ lẹ́yìn méjèèjì ẹ jọ máa kú pọ̀. ní kíní ìjọ. ẹ wẹ́wẹ́ ẹ wọ́n mo ti ní láti yẹ wọ́n ṣe rí ẹ jí kó wọ́n tó máa tó. èmi fún ara mi mọ̀ pé street no be beans but ilé ìyá mi lẹ́nu gan náà. àwọn méjì tó kù gan-an kò sí bá a ṣe tọ́jọ́ wọn tó wọn ò sọ̀rọ̀. at all. at some point gan-an ń bẹ̀ wá ni pé ká jọ ká má jẹ́ káwọn jẹ́wọ́ nítorí pé táwọn bá jẹ́wọ́ ẹ̀mí àwọn máa lọ sí. ń dájà rí tájà fi ń gbó ìran làgùntàn fi ń wò àsọmọ títí tèmi jẹ́ tí àtòbí mi jẹ́ títí lọ́la tọ́rọ̀ bá ti di recitation báyẹn àwọn lákèyàn múlẹ̀ ni o nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. mo rí bẹ́ẹ̀ wọ́n hàn sí mi pé igi ńlá kan wà lẹ́yìn ọgbà wọn tí wọ́n fẹ́ yìí tí bọ́tí igi yẹn lèmi fẹ́ gé o. wọ́n ti yẹ. igi yẹn ni mo fẹ́ fish out pé ta ló jẹ́ bẹ́ẹ̀ kí igi yẹn dé èèyàn kí mẹni tó jẹ́ ah, kó ti ràn mí lọ́wọ́ ó ní mo ṣe sáwá báyìí má dà rẹ láwọn ẹran tí wọn ò fi ṣe oògùn gan oògùn pàdánù káwọn àti ìsọ ẹran tán ní oògùn gbà ìwọ lónìí. ó ṣe pàdé ẹ. àyẹ̀wò ń lọ mákànnà máa fi ṣe out. alpha nípa informations àwọn ọmọ sanda tí mo fún yín. gbogbo wọn ti wà lọ́gbà sanda nìkan ló kù. torí máa nídìí ẹ̀bẹ̀ gangan lórí sanda wọ́n ní láti mú sanda n tó bá gbà ni mo fẹ́ fún. ọmọ burúkú bíi tèmi ní sanda ọmọ burúkú ní sanda ọmọ burúkú bíi èmi lòun náà ṣááyé ní ìwé oṣù ó kàn yẹ pé gíran ju gíran lọ ni ọmọ pọ́pọ́ náà lọ ga sùn ta bọ̀ ìṣá ló bá dé ìyá ẹ̀ ní street mo máa fíìsì òun náà out wọ́n fà lójọba lọ́wọ́. Kútì ọlọ́nu o lè kú lálẹ́ o. o Kútì. ó ṣèpàdé olófòfò yẹra o mo fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ. ó ní ibì kan tèmi àti ẹjọ́ fẹ́ dé ó ní ìrìn kan tèmi àti ẹjọ́ fẹ́ rìn hmm. ó ní ilẹ̀ kan tí mo fẹ́ ká jọ ó máa wúlò fún àwọn méjèèjì pàápàá jùlọ wọn ìgbà ní ká fi sí. ìsíwèrè anytime lákan lèmi máa ń wà bí ọ̀pọ̀ àmọ́sẹ̀ tó bá ti yé egun ti yọ rẹ̀. kùtì oṣù ọmọ ìyá mi ọmọọba iskaba iskelebete. ewa. Hey, ọmọọba báyé ṣe ń lọ tọ́pọ̀lọpọ̀ àwọn òtí tí wọn ò mọ̀ mo fẹ́ fi hàn ẹ́ ni mo fẹ́ fi ìdí tí òwe àwọn àgbà yẹn tó fi fìdí múlẹ̀ wípé tí nǹkan bá ń jóni lọ́wọ́ ká ṣe kí ni ká fi jólẹ̀ gbogbo ibi tó ń wọ ìfarapata ẹ̀mí ni mo ní. àdúrò lẹ̀ yìí. ara àwọn nǹkan tí mo fowó dè mọ́lẹ̀ olórí ẹ̀. ay <laughs> ìwọ try gan nìyẹn o tó bá lè ra gbogbo àdúrò lẹ̀ pọ̀ tó báyìí. ilẹ̀ ilẹ̀ yóò máa sá mi ní. wà ṣé òun bá mi ṣeré ni ṣé mi lọ́nà bọ́ sí ay mo ń bí ẹ léèrè ni ṣé mi lọ́nà bọ́ sí o set me up. ó gọ ẹ lè ọdẹ ni ẹ nìyí béèrè òṣì ló ń béèrè lọ́wọ́ mẹ́rin kò sọ méjì tí ẹ̀jẹ̀ ló fẹ́ mú ìwọ́dẹ ló fẹ́ mẹ̀jẹ̀. ẹ oh, o ò set me up ni. balakuwa báyìí ló wà wájú ẹ̀ mo ti sọ fún ẹ láti bẹ̀rẹ̀ hmm. Hmm, tinú èèyàn kì í fèèyàn lẹ́wà ló máa ń yàtọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni. so set sẹ́ẹ̀tì èmi up ni èmi ló fẹ́ ṣe nǹkan burúkú fún o ti gbàgbé pé èmi kútì nation o ti gbàgbé pé gbogbo nǹkan burúkú burúkú inú street ọwọ́ mi ló wà ìbọn tó nà sẹ́mi yẹn pàdí mi nìbọn o mọ̀ pé bọ̀n ló ń jẹ èmi ló ń jẹ ìbọn ni tó bá yàn ó yà máa ní kó padà lọ báyìí ṣó mọ bó ṣe lọ ní èmi ìjọba kùtìkùtì. ó ti ya wèrè. ee eh, kóńbẹ kóńbẹ kóńbẹ náà. mo ti rí pẹ́ẹ́nu lóní. mo rí pé bó ṣe ń fò tó ń ga náà ó gùn tó mi. tá a bá pè ló máa mọ̀ bóyá mo gùn tó ẹ àbí mo gùn tó ẹ lọ. ẹ tó bá jẹ́ tọwọ́ ẹ̀ ẹ tó bá jẹ́ pàdé ẹ̀ nìbọn jẹ́ kébì yín wò hmm. máa ń yin àwọlé. tó bá yin kò ní wọlé. ọmọdé ẹ ò ní nínú ọlẹ́kìtì tá a máa jò máa jẹ́ kó mọ̀ pé nǹkan tó wà lẹ̀ ó pọ̀ ju nǹkan tí bàbá làkú bàbá ẹ lè mú lọ. tó bá pọ̀ kò lè pọ̀ ní iye fẹ́. màámi ìfẹ́ mi dé. Lexi. poro. ayé kì í yẹsẹ̀ irin àpọ́nikọ́ndá ikọ̀ ò lè mọ̀kúta aṣọ ní gbọ́là fi rí ṣẹ́ẹ̀dì ẹ̀wù ní gbọ́là fi rí gọ́gọ́rọ́ àyà tọ́fù mùlẹ̀lẹ̀ ò bá ti fẹ́ ẹnìkan ò ní rí di ẹyẹ. ajá ní lábẹ́ lábẹ́ lábẹ́ akẹ́ ní gẹ́gẹ́ ọmọ òkẹ́gẹ́ òkẹ́gẹ́ ọ̀làdà nílájí kaka. òkàkà òkàkà gbàdógbàdó mi. ṣèlérí ń lé pé bí bá délé bíbà tá à ń sọdún olóhùn. kì í kìbà jẹ́ pé wọ́n dárò mi. ṣé wọ́n kọ́ yẹ kó pè mí pé ọmọ nílé ẹ̀ máa bọ́ o ẹ̀wà gbowó lé yín owó tí wà ń lẹ o o tún wá wá bí ìwọ́n bèrè pé kéèmí ṣe mí. ọkùnrin tí ò bá gbójú gbóyà kò lè dúró bí ọkùnrin láàrin àwọn ẹgbẹ́ o. ẹyin ọbẹ̀ ẹja panla tá a jẹ lánàá nǹkan kò kú kankan. ṣé ẹ lè gbé ìsásùnlẹ̀ wá kẹ́ẹ̀wò. ṣé kì í ṣe pé wọ́n ń bá mi é. ìgbà tó mi ò sọ fún ẹ kó máa ṣẹlẹ́yà kẹyìn ayé rẹ ni. bọ́rọ̀ bá tilẹ̀ ń báyìí èèyàn mú jáde sọ̀rọ̀ ara rẹ̀ ó ní mọ̀lẹ́bí kankan. ìwọ kí n bá rí oje orí ara rẹ̀ ní sọ̀rọ̀ sí. mi ò fẹ́ gbàgbọ́ pé gbogbo nǹkan tó ń sọ òótọ́ ni. ààyè yìí ìyá rẹ wà kó dá o. màmí. wọ́n bá ti pọ́kọ́ mọ́ lọ́wọ́. béèyàn bá ń lọ ilé àná bó bá wọlé lọ béèyàn bá fi fún lọ́mọ ayé wọn ta nù. ilé wa fẹ́ the Gucci, the